ibi ò fẹ́ fọkàn lẹ̀ kò sí nǹkan tó lè ń bẹ̀ kàkà kó o ṣàgbèrè ọmọ kò lè dẹ́rù ẹgbẹ́ rọra kúkú kúrò nílé ọkọ àgbèrè máa ń sọ ayé ọkùnrin di yẹpẹrẹ ni ó dẹ̀ máa ń fa ikú òjijì bá ọkùnrin. nọ́mbà tù bẹ́ẹ̀ babaláyé ti wá fẹ́ ẹ tó tó ti gbé ẹ síyàwó tó ti gbé ẹ sílé tó ti gbalé fún ẹ tó ń sanwó ẹ tó dẹ̀ ń ṣe nọ́mà fún ẹ o tún wá kúrò níbi bẹ̀yẹ bóyá babaláyé ò lè satisfy bed ó tún wá lọ rí pé ọkọ tó filẹ̀ tẹ́lẹ̀ máa ṣe ju eléyìí tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ó tún padà sọ́dọ̀ ẹ̀ ó tún gorí ẹ̀ jẹ́ kí n sọ eléyìí fún ẹ àtúbọ̀tán ẹ kò lè dáa. ìwọ tó sọ pé o ti kúrò nílé ọkọ tó o ti lọ fún ọdún márùn-ún ọdún mẹ́wàá tó ti fọkànlẹ̀ tó ti lọ fẹ́ ọkọ míì lẹ́yìn ìgbà tó ti bímọ fún ọkọ àárọ̀ ìgbà tó wá yá ó wá tún padà dé pé bóyá ìgbà tó lọ yẹn o ó ṣe mistake lọ ni o tàbí o ò mọ̀gbà yẹn o àbí ẹni tó lọ fẹ́ níta tó fi jẹ́ ọkọ ọ̀sán ẹ àbí ó fògùn mú ẹ o àbí ìkọ̀kọ̀ ló ṣẹlẹ̀ sí ẹ tó wá rí i pé carnival ó ti wá ká lójú ẹ ó wá ló fẹ́ padà wá sí ọ̀dọ̀ ọkọ àárọ̀ ẹ àbí pé òkan tí ẹ padà gan nǹkan tó kàn wá ṣe ni pé ó wá tún wá síbẹ̀ láti máa kọ́ ìyàwó ronú sí dáadáa ronú sí dáadáa nǹkan tí mò ń sọ yìí ó ń ṣẹlẹ̀ dáadáa láyé òde òní ẹlòmíì gan kò kàn tiẹ̀ kí ru àtúbọ̀tán nǹkan tó ń ṣe kò kí tó bá ti lọ títí títí tí a fi ọkọ lẹ̀ tó bá ti wá darí kan bóyá tó fi ilẹ̀ yẹn ìgbà tó fílẹ̀ yẹn bóyá kò lówó lọ́wọ́ bóyá kù díẹ̀ káàtó fún tó bá ti wá lọ tó ti lọ fẹ́ babaláyé torí ìgbà tó ti wá di tàti pé babaláyé gan fẹ́ lo òun sẹ́jẹ̀ ni babaláyé ti gbalé fún ẹ ilé ti díwù kánífà <laughs> ó ti ká ilé ti díwù ọdún kìíní ọdún kejì ẹni tó rò pé kò lè pàgọ́ lọ́jọ́ kìíní ló ti kọ́lé alárin ni ó wá wù ẹ pé ẹ ṣèbí bàbá ọmọ mi ni ọ̀gbẹ́ni má padà wá o tó bá padà wá o fẹ́ wá tẹ́ mi Number one tó o bá padà wá nírú situation tó ní pé bàbá yẹn ti lówó mọ̀ pé kò sí bó ṣe lè wù kó rí ojú àpá ò lè jojú ara ó fẹ́ wá yẹ̀yẹ́ ara ẹni kúkú dúró sọ̀dọ̀ babaláyé ẹ̀ nọmba two bẹ́ẹ̀ babaláyé ti wá fẹ́ ẹ tó tó ti gbé ẹ síyàwó tó ti gbé ẹ sílé tó ti gbalé fún ẹ tó ń sanwó ẹ tó dẹ̀ ń ṣe nọ́mà fún ẹ o tún wá kúrò níbi ibẹ̀ yẹn bóyá babaláyé ò lè satisfy ẹ on bed ó tún wá lọ rí pé ọkọ tó filẹ̀ tẹ́lẹ̀ mọ́ ṣègbè eléyìí tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ó tún padà sọ́dún ẹ̀ ó tún gorí ẹ jẹ́ kí n sọ eléyìí fún ẹ àtúbọ̀tán ẹ kò lè da kò kí n ṣe pé o kò kí n ṣe pé kò dẹ̀ kí n ṣe àyájọ́ reality ni mò ń sọ tó bá ti mọ̀ wípé o ò lè dúró tí ọkọ ẹ bóyá ó kù díẹ̀ káàtó fún kó bá forí tì í kẹjọ jìyà yẹn kẹdẹjọ jọrọ nǹkan tó ti mú ẹ tó ti gbé báàgì ẹ tó ti páàkì ẹrù ẹ tó ti kúrò nílé ẹ tó ti lọ ní ọdún ìkíní ọdún kejì ọdún kẹta mọ̀ pé o ti lọ forever nìyẹn o torí tó o bá padà wá tó bá jẹ́ pé ọgbọ́n kan ló ní tẹ́lẹ̀ ọgbọ́n ẹ̀ máa ti di mẹ́ta àyíníkí àti àyínípadà láti pọmọ lọ́mọ ló ń wá bọ̀ èèrà kan ò fẹ́ pòpò rò dénú tó bá nífẹ̀ẹ́ dénú tẹ́lẹ̀ ò ní filẹ̀ nípò kò sí kó lọ ó kọ́mọ̀ láàrin obìnrin gan seriously ọkùnrin sì máa ń ní ìríra lórí ẹ̀ ń gbé à ìgbà tó ti kúrò ọ̀dọ̀ mi ó ṣàti bẹ́ẹ̀ ṣe so ọkùnrin mi wà tẹ́ pé kò kò kò sí nǹkan tó lè ṣe mọ́ ibi tó ti sọ pé ó dàárọ̀ kò lè sọ pé ẹ̀ka lẹ́mọ́ bẹ̀ ó ti fi ẹ́lẹ̀ nìyẹn ṣùgbọ́n ìwọ obìnrin wàá tún lọ máa ṣàgùn wàá lọ máa ṣiṣẹ́ pé tó bá dọ̀dọ̀ ẹ̀ kí ìfi àárọ̀ ọjọ́ kó padà tó bá ṣẹ́ lóògùn tó bá jẹ́ àtúbọ̀tán ẹ̀ kò lè dáa ò bá rí àìsàn he wàá rí kú òjijì he àbí kó má wulẹ̀ kanlẹ̀ títí kú kó má wulẹ̀ jèrè ọmọ náà tó bí síbẹ̀ ìkọ̀kọ̀ ló máa fọwọ́ mú nínú ẹ̀ ẹ má borí àwọn ọmọ yín jẹ́ tó bá ti mọ̀ pé o ti dẹ́rù ẹ gbé rọra gbé níbi tó ti tó ti wúwo tó bá ti mọ̀ pé o ṣetán láti fi ọkọ lẹ̀ sọ pé báyìí báyìí lòún ṣe yẹn o má lọ lọ lọ bí ọlọ́kọ̀ rere bí èrè kó tún padà wá lẹ́yìn ọdún márùn-ún ẹlòmí ẹ ṣèbí mo bímọ síbẹ̀ àwọn ọmọ mi ni mo wá wò ọmọ kan tó fi para ọmọ rú ọṣẹ tó ti wẹ̀ ọmọ rú ibi tó ti lọ tó bá padà wá ṣerú ẹ̀ tó o bá jẹ lọ rántí pé ìwọ náà bí ọmọ ọkùnrin ìgbà tó o bá fi wíńkà náà máa fi sọ fún ẹ tó bá ti mọ̀ pé o ò ṣe mọ́ ọ̀rọ̀ ọkùnrin ti sú ẹ single mother ò kì í ṣẹ̀ṣẹ̀ gbé àgbélébù rẹ kó dẹ̀ máa tọ ìràwọ̀ ẹlẹ́yìn tó bá ti mọ̀ pé ò ṣe mọ́ ò lè bá jìyà kò nídìí kó padà wá mọ́ máa lọ gbére ní ṣòkòtò wèrè fílẹ̀ dẹ́kọ̀tù ayé ẹ̀ṣà ó lè jẹ́ pé ìwọ́gọ́ torí pé mo ṣúọ̀ wípé obìnrin tó bá ti lè rò nínú ẹ̀ wípé òun fẹ́ fi ọkọ òun sílẹ̀ ó ti ń jáde mọ́kùnrin yẹn lára kó tó filẹ̀ tó o bá máa jáde kó ti lọ ṣàṣàkọ̀tún àti ṣàkòsì kó wá ku ìṣàkúṣà sí ẹ lọ́wọ́ ò fi ọkọ àárọ̀ ẹ tó bá ti wá mọ̀ pé o ti fẹ́ fi ilẹ̀ yẹn o ti seal up mind ẹ nìyẹn go for good fi ọmọ ọlọ́mọ ọlẹ̀ ìgbà tó wá ti kúrò nígbèsí ayé ẹ̀ o ti gbọ́ pé o ti kọ́lé kìíní kejì kẹta o ti ra mọ́tò oríṣiríṣi o ti ń tọ́jú àwọn ọmọ ẹ̀ o ti ń ṣe nọ́mà o ti fẹ́ yàwó míì wàá wá dé lọ́sàn gangan wàá sọ pé ìwọ nìyálé o ò yálé kankan o wá yálé gbé ni o o máa lọ ni torí pé nǹkan tó filẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹ tó sọ wípé kò dáa òun lẹ́lòmíì rí yorùbá sọ wípé arúgbó ibìkan omidan ni níbòmíì o ti filẹ̀ nìyẹn o ti lọ jẹ́ kí peace reign torí ẹ máa fi ń kó bá àwọn tó jẹ́ pé wọ́n ń fẹ́ ọkọ ọkùnrin tó ti bímọ rí ní àìmọye ìgbà ọkùnrin yẹn kò wá ní ní stable life mọ́ torí pé tàṣẹ tàṣẹ torótoró lẹ máa sọ pé ẹ ń padà bọ̀ ẹ̀ẹ́dẹ̀rún tó bá jẹ́ pé ọmọ yín náà ni irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn padà fẹ́ ń kọ́ ṣe máa ní kó má nídìí jókòó ni ẹ wá sọ second wife tó fẹ́ nígbà tí nǹkan ń ṣẹpẹrẹ fún ẹ wá sọ di aláìmọ̀ọ́ṣe ọmọlọ́mọ wa máa sáré ìbàdàn láàrin èkó èrò rẹ̀ tó ṣe é kò sẹ́ni tó lé ẹ lọ o ìwọ ló léra ẹ lọ ó dẹ̀ ti léra ẹ lọ nìyẹn mọ̀ wípé ibi tó bá ti sọ pé ó dàárọ̀ má sọ pé ẹ̀ka lẹ́mọ́ is even kọjá lọ fún ìwọ fúnra ẹ ó tàbùkù bá ẹ ó kó èrí bá ẹ ó kó ẹ̀gbin bá ẹ tó bá ti mọ̀ ibi ò fẹ́ fọkàn lẹ̀ kò sí nǹkan tó lè ń bẹ̀ kàkà kó o ṣàgbèrè ọmọ kò lè jẹ́rù ẹgbẹ́ rọra kúkú kúrò nílé ọkọ àgbèrè máa ń sọ ayé ọkùnrin di yẹpẹrẹ ni ó dẹ̀ máa ń fa ikú òjijì bá ọkùnrin Yorùbá sọ wípé obìnrin tó bá yàlè tí ò bá para ẹ̀ ó máa kọ́kọ́ so kí peace kan lè rain. tó bá mọ̀ pé o ti ṣe tó o ti fẹ́ lọ máa lọ ní àlàáfíà ẹ̀yin ọkùnrin náà mo fi ọlọ́run bẹ̀ yín tí obìnrin bá ti kúrò nílé yín tó bá ti lọ fẹ́ ọkọ mi tẹ́tí ní orí ọ̀fẹ́ láti fẹ́ ìyàwó mi tó ti ń bá yín gbé tẹ́tí ní peace ẹ má tún ṣe kí ni ẹ má tún fa gbùrù lẹ́sẹ̀ mọ́ ìyàwó àárọ̀ mi ni ṣùgbọ́n orí tá orí ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó fi ẹ̀ lẹ̀ pẹ́ pé ọkọ àárọ̀ ni ẹ nǹkan tó bá ti mú kó ti ṣí lọ jẹ́ kó máa lọ forever never má gbà padà mọ́ ìríra ni kò dára rárá rárá tó bá nífẹ̀ẹ́ kò ní fiẹ́lẹ̀ láàárọ̀ ọjọ́ ìgbà tó dẹ̀ ti lọ ò mọbi tó rìn sí o ò mọ àìsàn tó ti kó o ò mọ àwọn tó ti balẹ̀ o ò mọ oríṣiríṣi kan tó ti ṣe o tó bá jẹ́ pé kò tí ì rìn má rìn bóyá ẹja tẹkànjà tẹ separate ó wá ẹ lè padà wá kẹ yín kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ ọlọ́run fi àtúnṣe níbẹ̀ yẹn ìgbéyàwó la pè togetherness forever ni ṣùgbọ́n ẹni tó ti lè fi ẹ̀lẹ̀ tó lọ́jọ́ ilé ọkọ kíní wò tí ò sọ ilé ọkọ kejì kẹta ó wá tún padà fàṣìbọ̀ wá sílé ìwọ ọkọ àárọ̀ mọ̀ wípé tẹ́lọ̀ tó dorí kodò ni ó mọ̀ nǹkan tó rán o torótoró ló máa dé o ó máa wá ẹ láti wá ṣe é ní jàǹbá ni ọmọ ọlọ́mọ tó fẹ́ second wife tó fẹ́ má fi orí ẹ̀ fọ́ àgbọn o mo fi ọlọ́run bẹ̀ yín ọ̀rọ̀ tí mo wá sọ lẹ́ni lélẹ́yìí ẹ fi sí ọwọ́ òsì kẹ má fi jẹun lórúkọ bọ́bọ́ máa ti ẹ̀mí mímọ́ ẹni ẹlẹ́ni ò ní gbàṣe wá ṣe o wọn ò ní lé ẹni lé ọkọ o ìwọ náà kó má lera ẹ pẹ̀lú ìwà àti ìṣe ẹ àlàáfíà.